إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àǹkí ẹ̀rọ gbọ́ àìpé àjọkú ojúmọ́ àtúndìjọkú dédé sórí ọtún ètò yìí ètò àti àpènì alẹ́ fíkì Islam lẹ́yìn tí alimadina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣẹ́ tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ abẹ́ aláàkó tí wọ́n bá fi ṣàlékún ìtẹ̀síwájú eré àti àgbéga dáadáa sí fún wa ọ̀làdùn níbi ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣẹ́ Sheikh ayakumullah kí Allah àkójọkárí pẹ̀lú Islam kí Allah kó tún wọn bá pẹ̀lú yín lórí gbogbo àlámọ̀rí kí Allah kó bá wa ṣe àlékún àbárọ́kà àdárọ́jà sí fún yín insha Allah àgbẹ̀rẹ̀ láwùkọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni wípé ẹrú ọlọ́run kan wọ́n ní àwọn gbọ́ ṣùgbọ́n àwọn mọ̀ bí ó ti ṣe tẹ̀wọ̀n sí torí pé àwọn máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn fẹ́ mọ̀ bọ́yá ọ̀dà àbí kọ̀dà wípé níṣe ó ní tí ojú bá ń yún àwọn nígbà míì àwọn máa ń fi ọwọ́ ṣe ibi wọn ìpéǹpéjú báyìí láti fi wò pé bóyá nǹkan kan tí ń jẹ́ àwọn alọ́wọ́ ń bibẹ̀ tí ní àwọn alá ó lè ti bibẹ̀ kúrò so tó sì jẹ́ pé nígbà mìíràn bá ṣe bẹ́ẹ̀ irun máa ń jábọ́ kúrò ní ojú àwọn á gbọ́ pé wọ́n sọ pé kódà kó ṣe pé èèyàn fọwọ́ já irun ojú kúrò pé ṣé kìí ṣe pé àwọn ń ṣẹ̀ sí òfin Allah báyìí bákan náà wọ́n ní níṣe o ni àwọn máa ń lọ gẹrun ní ọ̀dọ̀ gẹrígẹrí tí wọ́n bá wọn gẹrí táwọn bá débẹ̀ àwọn máa ń sọ pé kó bá wọn mú clipper gba ibi ihò mú níwọ̀nba kó bá wọn ra ré àwọn irun tí ń bẹ́ ń bi ihò mọ́dánù wípé àwọn tó gbọ́ pé eléyìí náà wípé wọ́n ní kò ṣe déédéé kò sí bá òfin ẹ̀sìn Islam kò bá dọ́gba wípé àwọn ọmọ bọ́yá lóòótọ́ ni àbí òdodo wípé àwọn ń fẹ́ àlàyé nípa eléyìí ẹ kí n dàdúrà ìjọ́de tó kù. alhamdulillah wassalatu ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وفي الله قد لي في كتابة من يقال تمام الصح ولا تقف ما ليس لك به علم لكن من سلم لا قلناني وأن تقولوا على الله ما لا تعلمون كما صنف الله وانتما مقال يا وفي الله قد لي في كتابة من يقال تمام الصح wọn ní ọ̀pọ̀rọ̀ lùzà nǹkan tí ń níyàn lára èèyàn mú pọ̀ torí ẹ̀ irun ìpéǹpéjú rẹ ó lé bọ́bọ́ sínú ẹyinjú rẹ tí wọ́n ń gún ọ nínú ojú ọwọ́ á fi ọwọ́ rẹ kò fi gbó ojú títí o fi rí irun tó lé bọ́ sínú ẹyinjú rẹ kò fi rí mú jáde ọ̀tá kò fi ń ṣẹ̀ríyà òfin ṣẹ̀ríyà ní ọ̀gbọ́rọ̀ lùzà ṣùgbọ́n tí ọba ti yàn lára ẹ̀ mú kó torí ẹ̀fẹ́ kúkú ṣe pé ìwọ ogbé díngí lọ ń já irun péǹpéjú rẹ̀ àbí irun géǹgéréjú rẹ̀ Islam ò ní irun géǹgéréjú bá rí bọ́ sínú ẹyin dípọ̀ ọmọ mú kó ilé ìjẹ́bù ti ṣe jẹ́ bóyá àṣìgbọ́ náà ló ṣe ẹni tó fẹ́ máa pàṣẹ òfin tí ọmọ ń pa rẹ̀ nípa pé ànábì sallallahu alaihi wasallam wọn ni la'ana Allahu an-nasaka wal mutanannisa ẹni tó ṣe pé ó ń gbẹ́ irun péǹpéjú àti ẹni tí wọ́n gbẹ̀ kọ́ bá wọn gbẹ̀ so olúwa láàánú àwọn àwọn obìnrin máa ń gbẹ́ irun péǹpéjú wọn pé kó lè tẹ́ẹ́rẹ́ àti bí ìgbà tó ṣe pé lẹ́ẹ̀dì lásán wọn fà sí tí ó tún jẹ́ kí ẹwà wọn kó tún jáde sí so islam ní bí irun ìpéǹpéjú rẹ tó bá pọ̀ tó ṣe pọ̀ nǹkan dágbólẹ̀ níbi ìpéǹpéjú rẹ kò sí tó burú mẹ́ta ọ̀ gbọ́dọ̀ gé nǹkan kan bẹ̀ ní ìwọ obìnrin àti ìwọ ọkùnrin. so ṣé irun pé nǹkan dín yẹn ìwọ ń gbẹ ni wọ́n fi ní ìsìláàmù ní kọ́ ọmọ ṣẹlẹ̀ ìsìláàmù ìwọ ń bẹ̀. ṣé irun géńgéré jù rẹ rí bọ́ sínú ẹyin jù rẹ wá yọ ìsìláàmù wo ló ní kọ́ ọmọ yọ dáa ọjọ́ bó ti ṣe jẹ́ mi. wọ́n tó wá ní táwọn bá lọ gẹrí àwọn máa ń tọrọ lọ́dọ̀ abánigẹrí wípé ẹ̀rọ ọ̀gẹ́rì rẹ̀ kọ̀rọ̀ báwọn mú lọ síbi mú láti bá wọn mú àwọn àrùn tí máa ń hù nínú mú tí máa yọni lẹ́nu kò wọ́n tún ní wọ́n tún sọ fáwọn pé islam kò fa ń bọ̀ islam èwo islam èwo ń tọ́ máa ń parẹ̀ rí iṣẹ́ ẹnu déédéé síbi ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ bọ́ bá ní abẹ́fẹ́lẹ́ tó fi lè fa gbogbo irun tó hù nínú mú rẹ̀ tó fi ní gíra rẹ̀ lọ́bẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ó pin ìgbà tó ṣe pé ń yọ lẹ́nu islam ò ní kọ́ ọmọ fààyàn irun gbọ̀n rẹ̀ ní islam lọ́ọ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn jẹ́bù síjú. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá àṣìṣe gbangba tí a mọ̀ sí hudan wa bushra yóò wáyé ní ọ̀la ọjọ́ sátọ̀dẹ̀ inshallah ní alimadina center pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ sheikh dr shafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ lórí àkòrí ipa òbí àti àwùjọ níbi títún ọmọ ṣe àti bíba ọmọ jẹ́ ipa òbí àti àwùjọ nípa bíba ọmọ jẹ́ àti títún ọmọ ṣe òun náà ni àkòrí insha allah asheikh dr sharafdin gbadebo ọrọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀sẹ̀ ni wọ́n sì máa dá a lóhùn bákan náà wá àtìlẹ̀ gbangba nílùú àbújá tó máa wáyé ní gbogbo sunday alákọ̀ọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní ọ̀túnla insha allah nílùú àbújá ní mog plaza Eh, Garki area ten làbújá inshallah ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àwa tí a bá ń gbọ́ ní ìlú àbújá àti agbègbè ẹ̀ ká máa sọ fún àwọn tí wọ́n àti ìgbọ́ Allah á ṣe nírọ̀rùn fún wa kí Allah sì ṣọ́ ẹnìkọ̀ọ̀kan ju ìgbà náà lọ inshallah zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o. waaleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè yìí. abdulhakeem ní sẹ́rẹ̀. láti bo. láti bìnnà jẹ. ìbéèrè yín pápápá. ẹ láti bí obìnrin ẹlẹ́rìí ni olùwẹ̀ báyọ̀ pa orí. ọ̀dà ẹ lórúkọ yín o. hello. Wàlégún Sọlọ́run Wàhùntúlá, ó gan ibẹ̀ tí ń pè o. Ọ̀yọ́ mi rí wà láti Ògùn. Láti Ògùn, ìbéèrè yín. Ìbéèrè mi ni pé alákọ̀ọ́kọ́, ìjọ tó gbọ́ nípa ṣéèkì nǹkan, bí a ń tó Ọ̀dà, ẹ̀kejì. Ẹlẹ́kejì ni pé ìlú tí ọba wa tó jẹ́ pé àtikáàbù sọ́bà àti mọ̀sáàlì máa ń ṣe àwọn hmm. àtìwọ̀lẹ̀ àti tó bá ń sìn gbọ́n àkáyọ̀ tó bá ń ṣe lẹ́yìn ìfọ́lá yóò dẹ̀ fi jókòó ṣe àdúrà mi lẹ́yìn náà ìgbọ́n ṣe gbogbo màṣàdúrà yóò dé ṣe ó da bẹ́ẹ̀ náà àbí ká ṣe màṣàdúrà. wọ́n ní yàtọ̀ sí àwọn àtikáàbù sọ́bà àti mọ̀sá ipe ṣe ìgbàláyè tó ń bẹ fún láti máa ṣe àdúrà lẹ́yìn rẹ̀ àwọn òpè náà rọra wọn ìbéèrè míì tó tún wà ń bí láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan wọ́n ní àwọn ò mọ̀ aláìda àwọn sì ń wò pé sọ́dà àbí ọ̀dà pípẹ́ ń gbà wọ́n bí àwọn kékeré ó kọ tán sọ àwọn ní subhanallah pípẹ́ ǹjẹ́ yẹn ló máa jẹ́ bẹ́ẹ̀ náà. <laughs> ẹni tó ṣe béèrè nípa pé ṣé ìyàwó òun lè máa bóun fa irun orí òun hmm. ó sì ń kẹ́tọ́ burú mẹ́ lókun àtọ́ bá ní sábàbí eléyìí tó fẹ́ fà á sí kí wọ́n máa bọ́ fa irun orí nítorí pé òfin ṣẹ̀ríà dá lórí pé ẹni tí olúwa bá fún ní irun kó mójútó irun rẹ̀ hmm. so òfin ṣẹ̀ríà ó ní irun orí yín yẹn lólúwa bá fún yín ẹ mójútó hmm. kéṣe kékeré máa fà dànù kéṣe kékeré máa gé dànù ẹ̀rọ hmm. àti téèyàn bá mọ̀ pé pípọ̀ ọrùn lórí òun kí máa yọ̀ lẹ́nu tí wọ́n bá ti pọ̀ débi kan yọ̀ yọ̀ lẹ́nu tó bá gbé dídínkù lọ́ba gbà dínkù tó bá jẹ́ pé fífa ní òjèkórì rẹ̀ kọ́ lálàáfíà ó lè fa mọ́kèsí pé yọ̀wọ̀ àbọ̀ parí nítorí pé nídìí irun orí láti fi po gàrí tíra kan tòtí <laughs> tíyàwó rẹ̀ máa ràn ọ́ lọ lórí irú eléyẹn yóò jẹ́ pé wà á tiẹ̀ lẹ́jọ́ dẹ́sẹ̀ hmm. torí pé òfin ṣẹ̀ríà kò gbà wípé ká ara ni lọ́wọ́ lórí àti ṣe nǹkan tó dẹ́sẹ̀ lábẹ́ báyẹn àwọn àrùn kan bẹ lára eléyìí tí òfin ṣẹ̀ríà àtọ́dá lórí pé a gbọ́dọ̀ fi sílẹ̀ kọ́kàn máa hù lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí irun abẹ́ gẹ́gẹ́ bí irun abíyá gẹ́gẹ́ bí irun mú pé ká dín òun kù irun abẹ́ àti irun abíyá kò sí nǹkan tó burú kíyàwó rẹ̀ kọ́ bọ́ kò sì sí nǹkan tó burú pé ọ náà báyàwó rẹ fa gbogbo ẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n bá fa gbogbo àwọn arùn wọ̀nyí á gbìyànjú láti rí i pé a kó wọn a lọ rì wọ́n mọ́lẹ̀ níbi tó ṣe pé kò ní ti hàn sẹ́nì kankan pé wọ́n rí i pé ọrùn mọ́ bẹ́ẹ̀ torí pé àwọn ní láabi irú àwọn arùn bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ nínú àwọn èròjà tó ń bùkátà láti fi ṣoògùn aburú àti kà eléyìí tó ṣe pọ̀ pọ̀lọpọ̀ nínú àníṣe tí wọ́n dá lé lórí eléyìí jẹ́rùn bó ti ṣe jẹ́ mẹ́rin. ẹni tó wá béèrè pé ǹjẹ́ tí wọ́n akérògbọ̀n àwọn tó bá pọ̀ ṣé àwọn lè máa àwọn lè máa ya pátá mi sí la pé kọjá káwọn ń gbẹ lọ́tún àwọn ń gbẹ lóṣù rárá wọ́n ta pàṣẹ ànábì ànábì sallallahu alaihi wasallam ó ní ó tòrò kò lẹ́hàá ẹ fi ọ̀rùngbọ̀n sílẹ̀ ẹ fi sílẹ̀ bó ti ṣe wà sògèdè pípọ̀ ọmọ ṣépò ẹ̀ wọn ní kò fi soge hmm. wọn ní kò fi sẹ̀sì hmm. ìyàtọ̀ ń bẹ láàrin mò ń sẹ̀sì àti mò ń soge hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní káwọn máa ń ṣe àlùkò sọ̀bá wọ̀lùmọ̀sá àwọn gbọ́dọ̀ ìrántí eléyìí tí Islam ní ká máa wí láàárọ̀ àti lálẹ́ pé ó ti tó àwọn nínú ìgbésí ayé àwọn àbáwọn tó lè máa ṣàdúrà mi òsẹ́ni tó kí ọlọ́nà ìpè ṣàdúrà ní gbogbo ìgbà tó bá fẹ́ ṣàdúrà òsìsẹ́ni tó sọ fún ọ wípé ẹnu rẹ o lè máa fi ṣe wótòwóró lẹ́yìn ìgbà tó bá ti ṣe àgbàrò sọ̀bà wal masa eléyìí tó dáa jù fún náà ni kí ahọ́n rẹ̀ kọ́ mọ́ yẹ̀ kọ́ mọ́ gbò níbi à ń fi ń ṣèrántí Allah ní gbogbo ìgbà tẹ́mi bá ń bẹ lára rẹ̀ so lópin ìgbà tó bá ti sí láyè àbí ipò tá a ti gbọ́dọ̀ ṣèrántí Allah àyè tá a ti gbọ́dọ̀ ṣèrántí Allah àyè ẹ̀gbin àbí ibi tá a ti ń ṣe ẹ̀gbin bí ìgbọ̀nsẹ̀ bí ìtọ̀ àbí ìgbà tí ọba jẹ́ pọ̀ ń báyàwó rẹ lò àbí o ti bá lò tán jánábà ń bẹ lára rẹ ò ní ṣe dékè títí tó fi di pọ̀ wẹ̀. wọ́n ní àwọn ọmọ wọn sọ àwọn ní subhanallah ṣùgbọ́n hmm. báwo ló kọ àwọn ah, yẹn hmm. ń sọyàn ní orúkọ wa ó súnmọ́ kọ́jọ́ pé bàbá rẹ̀ ń tọ̀rí kọ ni wọn torí fáwọn tó máa ń ṣe tọ̀rí kọ ló máa ń ṣe irú nǹkan báyẹn orúkọ ni wọ́n máa ń sọ ma mm. kò sì sínú orúkọ pé subhanallah mm. sọ̀tọ̀ wọn kó sọ pé subhanallah ààrẹ ni tó ń lọ sọmọ ní alhamdulillah ààrẹ ni tó ń sọmọ tiẹ̀ la ilaha illallah ààrẹ mm. ni tó ń sọmọ tiẹ̀ ní allahu akbar ààrẹ ni tó ń sọmọ tiẹ̀ la náà <laughs> jazakumullahu khairan zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulah. ìbéèrè yín ìgbọ́lẹ̀ iṣẹ́ máa ti ṣe àṣà máa bá ní mọ́ ti ṣe iṣẹ́ wá ṣe àkà náà méjì tó kú lẹ́yìn ṣe é máa ṣe é jókè ní àbí ẹ̀ máa ṣe é jù ẹ̀. ṣé o ti tán. bẹ́ẹ̀ sà. ǹjẹ́ yẹn bá kọ́kọ́ bá nínú sọ̀lẹ́ òun náà ní rákà kẹyìn àtàkọ́kọ́ ó túmọ̀ sí pé rákà kẹta àtẹkẹrin tilẹ̀ máàmù tó báyìí òun làkọ́kọ́ àtẹkẹjì jẹ ìgbà tí ìmáàmù bá sálámà rákà kẹta àtẹkẹrin tiẹ̀ ló mú wa wọn náà ti ti mọ̀ tó bá kú ọ̀lọ́ bá ń dá sọ láti ṣe ọmọ báwo ló ti ṣe ṣe rákà kẹta àtẹlẹ́kẹrin iná ni kò fi sátí àmì kan ní jẹ́jẹ́ ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulah. kọ́sìn lájú lọ́yọ̀. ìbéèrè yín. ìbéèrè yín pé ṣé jẹ́nẹ́bà kí wọn kọ́ sáàbù aláṣíwájú ló darí àbí ìyàgbà ló wà lẹ́yìn. ọ̀dà bákan náà wọ́n ní àwọn ti gbọ́ lórí ètò yìí rí pé àdúrà Ah, allahumma bismika amutu wa hayya tí a bá fẹ́ sùn wípé lẹ́yìn alẹ́ ó ní àníṣe lẹ́sẹ̀ sọ wípé ká máa ṣe wípé tó bá jẹ́ pé ìbá fẹ́ sùn lójúmọ́ máa ń kọ wípé irú àdúrà wo lèèyàn lè ṣe nígbà náà ní pàtó. Eh, wọ́n ní táwọn bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà pé kí àlọ́ àlọ́ síwájú ni àlékọ́ káyìn kó síwájú ni hmm. torí bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wa sallam ẹ̀sìn mọ̀ pé ní táwa ń wá àwòkọ́ṣe níjẹ́ ẹ̀sìn wa òun náà lànà yọ sallallahu alaihi wasallam àbùkátà láti wá àwòkọ́ṣe ẹlòmíì. Hmm. wọ́n ní bísímìkì lọ́ọ̀hùnmá amútu wa àṣeyá àdúrà tí ń bẹ́ nú àwọn àdúrà ń bẹ́ nú àwọn àdúrà ilé ìta máa ń ṣe nígbà tá a bá fẹ́ sùn. Hmm. so èyí tó wọ́pọ̀ ni pé kọjá pé alẹ́ là ń ṣe táwọn bá fẹ́ sùn lọ́sàn-án kọ ọ̀sán olúwa jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá àsìkò gbangba tí a mọ̀ sí hudan wa bushra lẹ́yìn tí wọ́n wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la inshàlá ní alimadina center pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ pẹ̀lú àkòrí ipa òbí àti àwùjọ níbi títún ọmọ ṣe àti bíba ọmọ jẹ́ ipa òbí àti àwùjọ níbi títún ọmọ ṣe àti bíba ọmọ jẹ́ asheikh dr sharafdin gbadebo ọrọjú tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnjá center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì mọ̀ dára lẹ́kọ̀ọ́ inshàlá àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ bákan náà wá àsìkò gbangba léyìí tí ó máa wáyé ní gbogbo sunday àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan nílùú àbújá yóò tún wáyé lọ́la ní mok plaza ní ọ̀túnla lọ́túnla ọjọ́ àìkú sunday inshàlá lọ́túnla ní ó ní mok plaza dàrkí area ten làbújá inshàlá àwa tí a bá ń bẹ nílùú àbújá àti agbègbè ẹ̀ bá ń gbọ́ kí a máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ allah aṣèrànràn fún ẹnì kọ̀ọ̀kan wa zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ìbéèrè tí ọ wà níbi tí màá súnmọ́ mú wá òun náà ni ìbéèrè oníbéèrè léyìí tí wọ́n fi ń béèrè pé àwọn ti gbọ́ lórí ètò yìí rí wípé ó dáa pípọ̀ nígbà tí a bá ṣe sọ̀látò sórí àti sọ̀látò lè má gbè kó tó di pé a kúrò níbi tí a ti jókòó ṣe sọ̀lá ká máa wí gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamdu yuhyi wa yumiitu wa huwa wípé ọláwo gan ló wà wí gbólóhùn náà ní àsìkò sọ̀látù súbì àti sọ̀látù magrib eléyìí ó jẹ́ ìbéèrè tí wọ́n tún fi kalẹ̀ ń bíbí. ọ̀kọ́kọ́ bẹ́ẹ̀ lọ́nà ìbísọ̀rọ̀ wà lóṣèlú lọ́nà ní ká máa ṣe hmm ẹni tó sì mọ̀nà látọ̀ tá a fi sọnù o ẹni tó ń fẹ́ sìn ránu onísọ́lù kọmọrọ ètò mú ni sọ́lì ẹ máa ń ṣe sọ́lá àdìgẹ́gẹ́ ṣe pé mò ń ṣe sọ́lá hmm. ó túmọ̀ sí pé nǹkan tá a máa ń ṣe ká tó bẹ̀rẹ̀ sọ́lá àkọ́sí ànábì ń bẹ̀ hmm. a tún bẹ̀rẹ̀ sọ́lá a tún parí rẹ̀ àkọ́sí ànábì ń bẹ̀ hmm. níta tó máa wí lẹ́yìn anábì kì í kọjú sí àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó wí gbólóhùn yẹn lẹ́mẹ̀wá. owó sẹ́ńsẹ́ náà lè nínú ṣe torí pé èmi kan ni mò ń fi ọpọlọ mi fi rọ ẹ̀sìn. ẹni kan tẹ̀sí ìran bó ṣe ṣe nù ó sì tẹ̀sí kọ́ mi pé kí n máa ṣe nù. wọn náà ṣe bẹ́ẹ̀ kí mi náà ṣe bẹ́ẹ̀ láàjọ sórí rẹ̀ ọlá tó wà mẹ́rin nípa sórí rẹ̀. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six bí ojú òpó òun bí bá bó bá jẹ́ pé àwọn òpè bá fẹ́ máa rọra wọn bẹ́ẹ̀ ẹ lè jẹ́ ká máa lo eléyìí náà wò zero eight zero six one nine nine zero eight zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six inshallah ó yẹ kí eléyìí kó lè máa já garaga títí ẹ̀ bákan náà wọ́n ní ǹjẹ́ àǹfààní ń bẹ fún ẹni tí ó kùnà tàbí tí agara dá láti ṣe wítìrì ẹ̀ padà ẹ jẹ́ kí á mú ìpele ẹ lórúkọ yín o. òṣìṣẹ́ ẹ̀rọ sọ̀rọ̀. ìbéèrè yín. ìbéèrè mi. ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ náà ló ti já wọ́n ní ẹni tí padà ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullah. Bàbá sọ̀rọ̀. Láti bo láti àwùjọ. ìbéèrè yín. àkọ́ṣe àwọn fẹ́ da fèsì ẹ̀. ẹ kí ni ìsìnkú lórí tí mùsùlùmí ọ̀fà ṣèkù nínú election. ṣé ẹ ní béèrè mi. béèrè tí mo béèrè ìdáná. sọ ọ̀dà. zero eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine zero eight zero ah, six one nine nine eight four five nine lórúkọ yín o alaikum. aleykum salaam wa rahmatulah ó gbẹ̀yìn bẹ́ẹ̀ tí ń pè. ẹ ló kọ́ yín o. aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni ahmed láti Òṣogbo. ìbéèrè yín. mo fẹ́ mo fẹ́ bèèrè àwọn ṣéèkì wa wípé ṣé ó lẹ́tọ̀ọ́ kí eh, èèyàn fẹ́ á Kùránì níbi kàbí yẹn lọ fún láti lọ ha quran tó hmm. wọn wá sọ fún ẹ̀rí pé oṣù mẹ́fà lè èèyàn fi ha quran ni hmm. èèyàn ní capacity àti lè ha láàrin oṣù mẹ́fà tó wọn wá ń dì tọ́pù yẹn lórí yẹn ọ̀dà ẹ lórúkọ yín o ẹ lórúkọ yín o ó kọ yín bá ó kọ yín bí ẹ ti ń àgbọ̀yìn ẹ lórúkọ yín o. hello. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi ọgbọ̀n ibi ẹ̀sìn pè yìí. Orúkọ mi ni Muhammadu Mustapha láti ìlú Àbándá. Ní ìpínlẹ̀ wo? Ní ọ̀sẹ̀ ọba. Sọ ọ̀dà ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ẹ bá jára mọ̀. Ìjọ Jímọ̀ báyìí, hmm. ìwẹ̀ Jímọ̀ àníyàn rẹ̀ pẹ̀lú ìdájúmọ̀. Hmm alhamdulilayi ẹni tó lọ síbi tó ti fẹ́ hàl kọ̀ọ̀kan. ayẹ́kùn lọ sí ẹ lórúkọ yín hello ẹ ń bẹ lójú òpó ẹ hello. wàhálà. wàhálà ìgbìmọ̀ sọ́lá wọn rọ̀ ṣùgbọ́n ìgbà tí ń pè. ìbéèrè yín béèrè pé àbúrò bí yẹn máa ń gba àwọn ẹ̀rọ jà bàbá ẹni bá ń fi sínà tó ń gba monday thursday ó lè fi gba àwọn thirty fourteen fifteen tó bá dásìkò rọ́jà àwọn bàbá yẹn tí yóò fi àwọn yẹn lẹ̀ àbí yóò máa gba sínà yẹn àbí yóò ní máa gba nílẹ̀. ọ̀dà ẹ lórúkọ yín o. Àlejò Sọ́lá wa fún ìṣúná ìrọ̀kọ̀ àti ìfún. Àṣìṣe ọ̀ṣọ́ àfúrà bá ń sọ ọ́ lórí. Láti. Ṣé ìyẹn bá jẹ́ Mùsùlùmí? látẹ̀sán àti onílẹ̀tọ́jú. ìbéèrè yín. nípa jẹ́ kìrìtẹ́nì tí wọ́n fẹ́ mùsùlùmí tí bàbá wa so irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀tọ́ láti hello. ẹni téèyàn bá jẹ́ kí ni téèyàn bá jẹ́ kí ni. téèyàn bá jẹ́ kìrìtẹ́nì tó bẹ̀ jẹ́ kìrìtẹ́nì. Mm-hmm. tọkùnrin wa jẹ́ mùsùlùmí. tọkùnrin jẹ́ mùsùlùmí tí bàbá yẹn bá jẹ́ kìrìtẹ́nì wa fọwọ́ sí ọmọ ẹ̀ mm. so kọ́ fẹ́ mùsùlùmí. Mm tí ọ̀rẹ́ bẹ́ẹ̀ tí ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá ti fún tó bá kan tó dà sórí ọmọ yẹn lẹ́bàá ti ṣe ogún àbí ẹni. láti ṣe fún bàbá rẹ̀ ìbéèrè yín kejì. alhamdulilayi tí èèyàn bá lọ síbi tí èèyàn ti fẹ́ ha alukur'an táwọn wá sọ pé dandan dandan oṣù mẹ́fà lèèyàn gbọ́dọ̀ fi ha wọ́n ń dábàá ni hmm. kì í ṣe dandan ni kí àbá yẹn kó ṣẹ hmm. nítorí pé làákàyè àti ọpọlọ tí èèyàn fi ha nǹkan ó yàtọ̀ látọ̀dọ̀ èèyàn kan sí èèyàn kan. àwọn ọmọ mi ń bẹ tó ṣe pé bóyá àwọn ọ̀hà gan kó sùn mẹ́fà yẹn tó pé èèyàn mi ń tó ṣe pé fọ́dún mẹ́fà kò ní rí ha torí ẹ ẹni tó bá dálé ẹ̀kọ́ pé kẹ́ máa wá há kùránì sílẹ̀ ó gbọ́dọ̀ máa ṣàkíyèsí ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn èèyàn nínú agbára àti ìkápá àti bá ṣàkíyèsí bẹ́ẹ̀ ọkàn máa jẹ́ pé ọ̀n tanra rẹ̀ dànù sọ pé àwọn ọmọ ti há léyìí tó ṣe pé tá ló ṣe jẹ́ pé àti kọ́kọ́ ha nígbà kọ́kọ́kọ́ ni wọ́n ń pè ní ihá alukur'an hmm. tí sẹ́kù rẹ̀ títí láéláé ni wọ́n ń pè ní ihá alukur'an láti ti mọ̀ pé kò lè sẹ́kù tí ihá àkọ́kọ́ bá ti lágbára tó hmm. tí ihá àkọ́kọ́ bá ti wá jẹ́ pé akàkìyàn girigiri ni láàrin àsìkò péréte pé dandan tó láti ọgbọ́dọ̀ ti ha hmm. ó súnmọ́ kó jẹ́ pé ntọ́ yára wọlé yóò yára jáde náà ni tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rin wọ́n ní ẹni tó béèrè láti du ọba wọ́n ní kí làníyàwó ẹ jọmọ ọ láníyàn kankan ju tó bá sọ lọ́kàn rẹ lọ hmm. ọkàn rẹ náà ló ti ló ti ló ti ní ní àdìsọ́kàn pé ọ̀fẹ́ wẹ̀wẹ̀ jọmọ láti jọ́sìn fún Allah hmm. rọ́bẹ̀ lọ́kàn rẹ léde Yorùbá ó ti tó ilé hmm. ìjẹ́bù ti ṣe jẹ́ mìíràn ẹni tó béèrè láti sẹ́yìn wọ́n ní oṣù Rajab àti Sha'ban tó bá sí táwọn bá máa ń ṣe sùn yá ọjọ́ alkhamis àtọjọ́ àtìní àwọn máa ń ṣe sùn àwọn ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún nínú oṣù náà táwọn lè máa ṣe nínú àwọn oṣù yìí bẹ́ẹ̀ ni ẹ lè máa ṣe oṣù ṣàbàn tẹ bá tiẹ̀ fẹ́ ẹ lè fi gbogbo ẹ̀ ṣe sùyà. torí ẹ eléyìí kìí ṣe bíi rọ́jà rọ́jà bò ní kẹ́ ẹ fi gbogbo ẹ̀ ṣe sùyà mú jẹ́ bí dáa. ṣùgbọ́n àmọ́ tó bá jẹ́ pé ṣàbàn ni ẹ lè máa ṣe sùyà mú gbogbo ẹ̀ dágbára yín bá kà. wọ́n ní ọmọbìnrin tí bàbá rẹ̀ fọwọ́ sí kọ́ lọ fẹ́ ọkùnrin tó jẹ́ mùsùlùmí. Eh, tí bàbá yẹn bá kú sí ọmọbìnrin yẹn lè jogún rẹ̀ bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá rí pé ọmọbìnrin yẹn òun bẹ lórí ẹ̀sìn bàbá rẹ̀ hmm. kò yẹ tí ì di mùsùlùmá hmm. ọ̀nà tó bá ti yí padà tó bá ti di mùsùlùmí kò ní jogún bàbá rẹ̀ torí pé òfin ṣẹ̀ríà sọ pé la yarithu al-muslimu al-kafir wala al-kafiru three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o. salaamu aleykum. waaleykum salaam wa rahmatulah. ọkọ ìjọ tí ń pè yìí. ẹjọ òṣùpọ̀lẹ́ láti láti èkó. kí lẹ kó kọ yín o. láti láti èkó. abdulatif láti èkó ìbéèrè yín. ẹjọ ìyá islam kọ sí kéèyàn kẹ́yìn oṣù kí ni ẹ bá gbóhùn sókè dáadáa àgbóyín dáadáa. ẹni ìyàwó ní islam kọ sí kéèyàn bímọ. ó ti yé ó ti yé. ẹ lórúkọ yín o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Tí ó bẹ́ẹ̀ ń jẹ́ Maruf ló sọ̀rọ̀ láti Abẹ́òkúta. Ìbéèrè yín. Nam ìbéèrè mi ní pé irú èyí tó ṣe jẹ́ ní ṣíṣe tó má ti báyìí. Hmm. Ṣé wàá tún ká sọ ní pé ká máa kà? Ìkòwò ni ni ó ti ká máa kà ṣé lẹ́yìn ìjọba ni àbí ìjọba àti ìjọba àti ìjọba. Nam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé súná ìgbọ̀lá tó zó lọ́wọ́ sí ìpínlẹ̀ wọn ká máa ṣe ṣàfiṣe mẹ́rin ká tó gbé máa jẹ ní àbí láti máa ṣe pé lọ́wọ́ sí ti lórí ẹ̀. ẹni tó béèrè láti kó tó ní tó ń bá bímọ tọmọ ẹ sì jọmọ ọkùnrin ṣé ìgbàláyé wà nínú òfin ṣẹríya ó jẹ́ pé òun sọ ọmọ lórúkọ tó náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jẹ́ abdullatif fún wọn tún sọ ọmọ náà ní abdullatif ìgbàláyé ò sínú ìsìláàmù fún wọlé ìmọ̀ye tí kàn ni wọ́n ń pè lẹ́yìn tààlà ń bá wí sábùlù látìfù bàbá àbábù látìfù ọmọ wọ́n sì nítorí ọmọ ọba àdáràn hmm. ní ṣe ló kọ tiẹ̀ nígbà bá wá pé àbùlátìfù jẹ́ran jẹ́ <laughs> bó la ṣe fẹ́ mọ̀ pé bàbá là ń wí kì í sọ ọmọ wọn á ní ọmọ ní ọ̀fẹ́ jẹ́ torí ọmọ ní máa bábà jẹran ẹ̀ bàbá náà bá jí nǹkan <laughs> nítorí délé ẹ̀ sọ ọmọ lórúkọ míì yàtọ̀ sí ti yín hmm kò sí tó burú kẹ́ sọ máa yín lórúkọ bàbá tó bí ẹ̀yin hmm. àmọ́ ọkọ ti yín èsì ńlẹ sọ máa yín nítorí àti lè dánimà hmm. orúkọ wà fún àti lè dánimà ìntàwá hmm. fi máa dára wa mọ àjọjú kọtọ dà lábẹ́ òfin ṣẹ̀ríà ṣẹlẹ̀ yìí ń jẹba ẹni tó wá béèrè láti Abẹ́òkúta tó ní lọ́jọ́ júmọ̀ àtàwọn bá fẹ́ kí sùúrọ̀ tó kà sí ṣé àwọn kà sáájú sọ̀látùl jùmọ̀ àní àbí lẹ́yìn sọ̀látùl jùmọ̀ ẹ sá ti kà lọ́jọ́ jùmọ̀ hmm. ọjọ́ jùmọ̀ abẹ́rẹ̀ láti ìgbà tí alùpàdé àríwá ti yọ títí di ẹ̀bá àgbà tó ràn fẹ́ wọ̀ hmm. so ẹ kà lọ́jọ́ kìí ṣe ní alẹ́ hmm. eléyìí jẹba wọn ní àmọ́ yìí pé ní ọjọ́ lásán àmọ́ ń ṣe sunnatu ratibatu dhuhr ṣáájú sọ̀látùl òun náà ló ti dúró ní àyè sọ̀látò bọ̀hór lọ́jọ́ jùmọ̀ táwọn máa ṣe rákà mẹ́rin yẹn náà láti sọ̀látò jùmọ̀ láwọn ọjọ́ jùmọ̀ ni rárá o ọ̀tọ̀ ni jùmọ̀ ọ̀tọ̀ ni sọ̀látò bọ̀hór jùmọ̀ kò ní sọ́nà kan náà fìlà kan eléyìí tí sẹ́rí àníkẹ́ ṣe ṣáájú rẹ̀ hmm. ọwọ́ pété bá kàn dé mọ́ṣáláṣí tó ṣe pé kẹ́ ẹ tó jókòó sẹ́rí àsopọ̀ ìṣèrákà méjì tahiyyatul masjid láti fi kí mọ́ṣáláṣí kò bá jẹ́ kí ìmáàmù tó dé ńlẹ̀ ti wọlé àbí lẹ́yìn ìgbà tí ìmáàmù ti dé títí ń sọ kótóbà ẹ gbọ́dọ̀ jókòó ṣáájú kẹ́ tó ṣe rákà méjì yẹn ìyàtọ̀ tó kàn wà láàrin rákà méjì yẹn kí lè máàmù tó dé àti lẹ́yìn ìgbà tí lè máàmù bá dé ó ní pé ẹni tí ń ṣe kí lè máàmù tó dé ó lè gùn ju tẹni tí ń ṣe lẹ́yìn ìgbà tí lè máàmù ti dé lọ torí pé ẹni tó pẹ́ dé lọ́jọ́ ẹ bó ṣe wá nínú Sahih Muslim Ànábì nígbà tí ànábì ń sọ kútúbà lọ wọ́n wá pè tó kọ tó kọ ti ṣe sọ láti kan bí kó tó jókòó ó ní rárá ní méjì sì ṣe ní fúfú yẹ hmm. eléyìí túmọ̀ sí masjid lẹ́yìn tí ìmáàmù ti ń sọ jẹ́ hmm. wáyé kí wọ́n mú ọjọ́ júmọ́ àní kókó nípa à ń tètè lọ sí mọ́ṣáláṣí. torí pé ọ̀pọ̀lọpọ̀ láwọn àwùjọ wa gbogbo wọn ka ẹ̀sìn kún lọ títí ẹ̀sìn tó sì kà kún yìí ibẹ̀ lórí rẹ wa. torí ẹ̀ o lè pèsè kan ló ń ṣe ọjà kan lẹ́ ń tà ọjà kan lẹ́ ń sọ̀kalẹ̀ ọjà kan lẹ́ ń lóòdù gbogbo eléyìí ó padà sí ilẹ̀kùn náà ni. Hmm. so ẹ̀sìn tó gbé lọ tí ò ní yọ̀ ó yẹ kó mójútó. Hmm èyí sì ṣe pé ńgbà tí èèyàn bá dénú sàárè ní máa ń ṣàtúnṣe hmm. torí ẹ̀ tètè dé mọ́ṣáláṣí ṣáájú ìmáàmù nítorí pé ẹni ò dé mọ́ṣáláṣí tí ìmáàmù fi dé tí fi ń ṣe kútúbà àwọn màláìka ò ní kọ orúkọ rẹ̀ sínú ìwé tí wọ́n kọ orúkọ sí. Hmm. ẹ dákun bí ọwọ́ eléyìí bá mọ ní ìjàmbá tó ṣèyàn ó tó ń jàmbá hmm ọwájú mà ó kọ̀ rí ọ̀wọ̀wé so kì í ṣe nǹkan tó da jẹ̀má ọ̀n pẹ́ nínú àwọn èèyàn tó yẹ pé ńgbà máa ń ṣe tẹ̀síáhùdù lọ́wọ́ wọn fẹ́ sálámà ní ọ̀mà sáré bọ̀ hmm. ẹ dákun torí ti Allah níjò la fẹ́ ṣèyí dà hmm. níjò la fẹ́ ṣèyí dà a sì ní ìjọ ìsìláàmù lọ tó rò lẹ́sìn lọ́dọ̀ Allah hmm. ọwọ́ ń fi ọwọ́ jábútẹ́ òfin mú yóò lè yẹn ṣe fẹ́ tara rẹ̀ lọ́fẹ́ sórí rẹ̀ torí ẹlẹ́yìí jẹ́ bó ti ṣe jẹ́ zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bí ojú òpó ti aláwọ̀kọ́ bá wá ń ṣe bákàbákà ká máa lo zero eight zero eight three two nine three eight nine six náà ẹ̀ lórúkọ yín o orúkọ yìí bẹ̀ tí ń pè yìí. láti du ọba ní sàmà lẹ́kùn. aleykum salaam wa rahmatulah orúkọ yìí láti du ọba. sàkárì yà àtàwọn láti du ọba. ìbéèrè yìí. ẹ dákun ìbéèrè yìí ni wípé tí èèyàn bá bí ọmọ hmm. èèyàn lágbára ẹran sínú níjọ náà hmm. tọ́wọ́ jẹ́ pé èèyàn wá èèyàn wá lágbára báyà bí oṣù márùn-ún àti oṣù mẹ́fà lẹ́yìn ìgbà náà. Hmm ó kí ni tẹ̀lé àsọ ń pa rẹ̀ sí ìgbò nìyẹn ti lè ṣe ó ti yé ó ti yé ẹ lórúkọ yín o. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni alábísí láti olúgbòkò. ìbéèrè yín. ẹ jọ sá ẹ mo wà nínú ìlú kan tó ọmọ ewu kan wá kú bí ọmọ ọdún kan àbọ̀ tó gbogbo àwọn wúwù tó wá wà bẹ́ẹ̀ yẹn wọ́n wá gbé ọmọ yẹn lọ sí iṣẹ́ wọ́n wá lọ sọ pé àwọn fẹ́ ṣe jànáza fún ẹjọ́ sá ṣé ó sọ̀nà ọ̀bẹ́ yẹn. ẹ lórúkọ yín o. orúkọ mi kàn rí ẹ̀sùn bẹ̀rẹ̀ yìí. láti bo. láti bo ọ̀nà kejì. ìbéèrè yín. ẹjọ́ mo ní kí ìbéèrè mi ni wípé tí wọ́n bá ẹ̀jẹ̀ parí nǹkan oṣù. Mhm kéèyàn àtọkùnrin wá jọ ní nǹkan papọ̀ mhm. báwo ni máa ti wẹ̀ ìwẹ̀ kéèyàn tó kì í. ọ̀dà ó ti ẹ lórúkọ yín o hello ó ti jẹ́ lọ́dọ̀ wọn ẹ lórúkọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ẹ jọ ṣé kí o mi ti questions mo béèrè. ìbéèrè kí ni ìbéèrè náà. ìgbàgbé participation eh, mùsùlùmí nínú election ìpínlẹ̀. Ah, alhamdulilah ìbéèrè tẹ́ ẹ ṣe nípa téèyàn bá bímọ ṣùgbọ́n tó ṣe pé ńgbà tó di ọjọ́ keje téèyàn bímọ èèyàn lágbára tí ó fi pa ẹran àkíkà ìyẹn padà wá lágbára rẹ̀ lẹ́yìn oṣù márùn-ún mẹ́fà ọdún kan ọdún méjì báwo lèèyàn ṣe ṣe ìgbà tí ẹ bá lágbára láti fẹ́ ìgbà náà lẹ́sìn ṣẹ̀rí àdá lórí pé ẹni ò bá lágbára láti pa ẹran àkíkọ̀ lọ́jọ́ keje kó pa lọ́jọ́ kẹ̀ńlá ẹni ò lágbára lọ́jọ́ kẹ̀ńlá kó pa ní ọjọ́ kọkànlélógún lẹ́yìn ọjọ́ kọkànlélógún gbogbo ìgbà yòówù tí yàn bá lágbára rẹ̀ eléyìí jẹba. wọ́n ní ọmọdé kékeré kan kú ní ọmọ kan àbọ̀ àwọn obìnrin ni wọ́n wá kóra jọ pọ̀ fáwọn gbé ọmọ yẹn lọ sórí tẹ́ láti lọ bò ó ṣé eléyìí bá ṣẹ̀rí àmúkọ́bámu hmm. torí pé lábẹ́ òfin ṣẹ̀rí à ọmọ tó kú yẹn àwọn mùsùlùmí wọn wẹ̀ tó bá kó obìnrin ni àwọn obìnrin ọba wẹ̀ wọ́n fi aṣọ gbẹ̀yìn sí lára wọ́n fi sọwọ́ sáwọn ọkùnrin tó bá kó àwọn ọkùnrin ni àwọn ọkùnrin ọwẹ̀ wọ́n fa aṣọ gbẹ̀yìn sí lára wọ́n sì sọ láti ìjànáza sí lẹ́yìn tó bá ṣe solatul janaza síla ni wọ́n gbé lọ sórí tẹ́ tó bá gbé lọ sórí tẹ́ wọ́n wá lọ sí bẹ́ẹ̀ àwọn ọkùnrin ní máa gbókù lọ sórí tẹ́ kì í sàwọn obìnrin kò bá ṣẹ̀rí ẹ̀sìn islam mu wípé kóbìnrin ọmọ gbókù lọ sórí tẹ́ ẹ wá sọ pé ọmọ tó kú ó dùn yín gan dídùn tó wá dùn yín ló jẹ́ kí gbogbo ẹ̀yin obìnrin kóra jọ pọ̀ kẹ́ máa lọ sórí tẹ́ rárá ó ta kò fún ṣẹ̀ríà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin obìnrin tó béèrè pé àwọn parí nǹkan sùn ṣùgbọ́n àwọn ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ àwọn ṣáájú káwọn tó wẹ̀wẹ̀ nǹkan sùn báwo làwọn ti ṣe wá wẹ ìwẹ̀ nǹkan sùn àti ti jánábà àkọ́kọ́ ṣáájú eléyìí ìbálòpọ̀ tó wáyé láàrin yín àtọkọ yín ṣáájú kó tó di pé wẹ̀wẹ̀ nǹkan oṣù eléyìí jẹ́ pé ẹsẹ̀ sófin Allah nítorí pófin Allah dá lórí pé nígbà tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ọkọ gbọ́dọ̀ bá ní ìbálòpọ̀ lópin ìgbà tó bá pé mùsùlùmí bá nìwọ títí tí nǹkan oṣù ó fi dá tí nǹkan oṣù bá dá tóbìnrin bá wẹ̀ ẹ bá àwọn ìyàwó yín lò gbà bó bá ṣe wù yín ẹ sáà má ti bá wọn lò gbà bí tí wọ́n ti ń yàgbẹ́ tó ìwọ wá ṣe sùúrù kíyàwó rẹ ó fi wẹ̀ kó fi dé pọ̀ ń bá a lò eléyìí túmọ̀ sí wípé nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ò ní pé ó ṣe sàrà pẹ̀lú ìdajì dinar hmm. ó ṣe sàrà pẹ̀lú ìdajì dinar hmm. tọ́ tọ́ba wá tọ́ba wá wẹ̀ ìwọ obìnrin wàá wẹ̀ ìwẹ̀ yọ̀kan pẹ̀lú àníyàn méjì hmm. àníyàn ti hayd àti ti janaba. jazakumullahu khairan sheikh wọ́n fi ìbéèrè kan ṣọwọ́ síbí wọ́n ní à ń fẹ́ béèrè pé ojú wo ni islam fi wo jíjí owó ọkọ látàrí pé ọkọ náà ó máa ń jẹ zìnà tí ó sì máa ń ra oríṣiríṣi nǹkan fún àwọn obìnrin yòó àwọn obìnrin míì tí ó ń bá jẹ zìnà níta tó sì jẹ́ pé kì í ra nǹkan oríṣiríṣi fún ìyàwó èyí tó gidi tí ń bẹnu ilé rẹ̀. alhamdulilayi wọn kọ́kọ́ islam ọgbà kéèyàn jalè hmm. bàbá àjòwò ọkọ èèyàn lèèyàn fẹ́ẹ́ jẹ àbí tìyàwó èèyàn owó hmm. bàbá àbí tìyà èèyàn hmm. olè ló ń jẹ sọ àwọn á lè fi ṣèkẹ́wọ́ wípé ọkọ yìí ń ṣe zina ọláwọn àléǹta fi máa náwó fún wa irú owó tí ì ná fáwa níta bí ẹ̀yin léèrè ni pé ṣé ojúṣe rẹ̀ nípa ìnáwó jíjẹ àti mímu dídásọ sí i lọ́rùn mímu yín máa bẹ dáadáa ṣé ń ṣe wọn ni ń ṣe kí lẹ tún fẹ́ jalè sí. Hmm. torí pé zina ti ń ṣeun ìbáwí ti ọ̀tọ̀ àwọn àlè ti torí pé gbogbo ọkọ tí bá ti ń ṣe zìnà ẹ máa jí lówó hmm. owó ní bẹ lọ́wọ́ rẹ̀ ní fi ń kwalè ká hmm. ntọ́dájú sì ní kẹ́ni tí ń ṣe zìnà nǹkan gbádùn hmm. tírọ̀ ẹ̀ bá lọ sípítù kò lè rógùn nítorí pé kò sábẹ́rẹ́ tí wọ́n máa gún zìnà kí ó mú má ṣe zìnà má àbí tí wọ́n bá fẹ́ rọ abẹ́ rẹ̀ akramakumullah nígbà tọkùnrin bá jẹ́ ń ṣekúṣe báwọn kò sí nǹkan tó burú kò sí nǹkan tó burú tẹ́ ẹ bá ti bá sọ táwọn èèyàn bá bá yín bá sọ tó bá kọ̀ láti gbà ẹ kú lọ́dọ̀ rẹ̀ hmm. nítorí pé yóò kó bá yín hmm. yóò bà àlàáfíà yín jẹ́ hmm. so ibi títí ń ka bẹ́ẹ̀ rẹ̀ bọ gbogbo ilé ìgbọ̀nsẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ó lè fara kásá àrùn kárùn eléyìí tó ṣe pé yóò pín kárí kárí gbogbo èèyàn tó wà nílé rẹ̀ torí ẹ̀ kẹ́yìn ọmọ bàwá jẹ́ pé ẹ lùgbà irú àrùn kárùn tó bá fẹ́ tàn káwọn kò sí nǹkan tó burú pé ẹlẹ́sìn ìyàwó rẹ̀ mọ́ hmm. lópin ìgbà tẹ bá ti bá sọ táwọn èèyàn bá sọ lẹ́yìn náà wọ́n ń zìnà kí ló ń wá nínú zìnà hmm. kí ní bẹ lára àwọn ìranù tẹ́ ń jọ ń ṣeré gbé hmm. tí dáadáa ètò dáa tó dùn tí ò sí lára ìyàwó rẹ̀ à ó ṣe tí èèyàn bá ti jẹ́ pé ọ̀bùn bá ní ní tó dùn kéé wù tó abẹ́ Allah wa yí ọkọ yíyan padà sí dáadáa. Ah, ẹ lórúkọ yín o ìyá ó ti já zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine three. ó kọ yín ẹ̀yin rédíò yín lọlẹ̀ dáadáa ó kọ yín. waaleykum salaam wa rahmatulah. ahmed ló sọ̀rọ̀ láti èkó mọ̀tọ́. ìbéèrè yín. ìbéèrè mi ni wípé téèyàn bá fẹ́ jẹun tàbí èèyàn fẹ́ lọ sí tọ́lẹ̀tì àwọn àníyàn téèyàn máa ń ṣe ṣé èèyàn lè sọ́kìtà kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí tó àbí èèyàn lè dàníyàn kéèyàn gangan ó gbọ́ létí ara èèyàn àbí kéèyàn ó dà níyàn tí wọ́n láì sí bọ́yá èèyàn gbọ́ tàbí ń dọ́wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn gbé. béèrè ní ara ẹ̀fẹ́. hello hello. wọ́n ní irú àníyàn ò lè ń sọ. àníyàn àníyàn bọ́yá bí fi ńlá ẹ̀rọ yìí tí èèyàn bá fẹ́ jẹun tí èèyàn máa kọ́kọ́ sọ kéèyàn tó jẹun <laughs> lẹ́lọ́ agbára. ọ̀dà ó ti yé. Naam. Ṣé ṣe ṣe ṣe ni wípé gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé kò dájú mùsùlùmí ọmọ fi ọwọ́ òsì jẹun mm-hmm. téèyàn bá wà ní òde bóyá ikú wa ń bẹ bí ọwọ́ ọ̀tàn téèyàn ti fi jẹun àbí ọbẹ̀ téèyàn lè lo ọwọ́ òsì láti gbé omi láti gbé sẹ́nu àbí èèyàn lè fi ọwọ́ ọ̀tọ́ àti ọwọ́ òsì láti fi sọ̀tọ́ọ̀tì ara wọn láti gbé omi sí ẹnu ìbéèrè mi ẹ̀dá àti wọn sàkárì yà àdúgbò láti lọ bàrẹ̀ lẹ́ẹ̀kan náà ni mo ti gbọ́ ìdáǹtẹ̀ fún mi ṣùgbọ́n ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè ni pé ṣé ọmọ yẹn ẹgbọ́n tó lè jẹ́ ń bẹ́ àbí kò lè jẹ́ nínú ẹran yẹn. ọ̀dà ó ti yé ẹ lórúkọ yín o hello ìyá ó ti já náà ayọ́kùnrin àti. sàmìlélọ ẹni tó ní àníyàn dáa máa dà ká hmm. tó jẹun àti tábà wọ tọ́ílẹ̀tì hmm. àti tábà jáde pé a lè máa kàn dá sọ́kàn ni àbí a lè máa wí jáde káwa náà tún gbọ́. àwa hmm. béèrè pé kí là ní àná torí pé kò sáníyàn fún jẹ hmm. kò sáníyàn fún wíwọ tọ́ílẹ̀tì hmm. kò sáníyàn fún jíjáde kó nu tọ́ílẹ̀tì ṣùgbọ́n àdúrà lọ wà. èyí sàníyàn náà ń pèlè yẹn tẹ bá fẹ́ jẹun ẹ sọ pé bísímìlà ẹ wí sókè kí ni bẹ́ẹ̀ ẹ wí lọ́nà tẹ́yìn gan fi gbọ́n tẹ́ ń sọ àmọ́ kò bùkátà kíkẹ́ bọ ẹlòmíì gbọ́ torí ẹlòmíì nǹkan ní ọkọ̀ ládàá fún yín sòtẹ́ bá sì fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ bísímilá allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ẹ wí sókè kẹ́ tó wọlé tẹ́ bá sì jáde tẹ́ gbọ̀nsẹ̀ tán ẹ sì ghufranak ó ti tà bá lẹ́yìn ìjọba wọn nígbà táwọn ti mọ̀ pé kọ̀tọ́kọ̀tọ̀ náà ká máa fọwọ́ sí fi jẹun tépo bá wa ń bẹ lọ́wọ́ ọ̀tún wa tá fẹ́ mu mi ṣé ká gbé kọ́ọ̀pù tépotépo ni àbí ká fọwọ́ sí gbé ká má bàa dọ̀tí kọ́ọ̀pù àbí kọ́wọ́ ọ̀tún àtọwọ́ òsì fún ó ṣèrànlọ́wọ́ láti gbé omi lọ sẹ́nu ọwọ́ ọ̀tún náà bí kọ́ọ̀pù dọ̀tí kò burú torí ká má bàa farajọ àṣẹ tán òun ló máa ń fọwọ́ òsì jẹun tó máa ń fọwọ́ òsì mú mi kò burú bí kọ́ọ̀pù bá dọ̀tí ọwọ́ ọ̀tún náà ní kí a fi gbé omi o lẹ́yìn ìjẹ́bù ṣe jẹ́ bàbá odò ọba wọn ní káwọn bá pa ẹran àpékọ̀ọ́ nígbà táwọn lágbára rẹ̀ hmm. táwọn lè gun ọmọ táwọn pẹran àkókò fún hmm. nàìjẹ́ mbẹ́ ẹ̀bùn jẹ̀mọ̀ hmm. kò sí nǹkan tó burú mbẹ́ wọ́n kàn máa pa àlọ́kan lẹ́ yorùbá pé ah, ọmọ kan wọ́n fún lẹ́ran àkíkọ̀ jẹ́ lẹ́gbà tó ti dàgbà àkíkọ̀ rẹ̀ ọmọ bá kú irọ́ ah, lásán ìdí tí wọ́n fi fún ọmọ polówó lẹ́ran àkíkọ̀ tí wọ́n pa nítorí rẹ̀ jẹ ni pé níbo lọ́mọ ọjọ́ keje ti jẹran hmm. ìlú wo hmm. àmọ́ ọmọ títọ́ ọdún márùn-ún ti ń jẹran ẹ dákun ẹ ọmọ lẹ́ran jẹjà kò sí hmm. nǹkan tó burú mẹ́. Jazakumullahu khairan Sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá àsìta gbangba tí a máa sùn fúdà wọn àbúṣọ léyìí tí wọ́n wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan nílùú Ògbómọ̀ṣọ́ yóò tún wáyé lọ́la inshallah ní Alimadina Center pápá abẹ́rẹ́ l'Ógbómọ̀ṣọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ pẹ̀lú àkòrí ipa òbí àti àwùjọ níbi títún ọmọ ṣe àti bíba ọmọ jẹ́ ipa òbí àti àwùjọ níbi títún ọmọ ṣe àti bíba ọmọ jẹ́ àṣẹ ìdọ́kítọ́rọ̀ ìrìn ọ̀làdùn níbi ló ní títí ìgbà náà assalamu alaikum wa